صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه والتابعين له بإحسان إلى يوم الدين وبعد فإن أفضل الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وإن كل بدعة ضلالة وكل ضلالة في النار نسأل الله سبحانه وتعالى السلامة والعافية من النار وما قرب إليها من قول وعمل واعتقاد إنه ولي ذلك والقادر عليه أما بعد قال المؤلف رحمة الله عليه باب جامع لأحكام الصلاة الحديث مئة والثالثة بعد العشرة وعن عبد الله بن عمر وأبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وآله وسلم أنه قال إذا اشتد الحر فأبردوا عن الصلاة فإن شدة الحر من فيه من فيه جهنم فإن شدة الحر من فيه جهنم وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من نسي صلاة فليصليها إذا بكر لا كفارة لها إلا ذلك وتلا قوله تعالى وأقم الصلاة لذكري ولمسلمين من نسي صلاة أو نام عنها فكفارتها أن يصليها إلى مكانه وعن جابر بن عبد الله رضي الله عنهما أن معاذ بن جبل رضي الله عنه كان يصلي مع رسول الله صلى الله عليه وآله وسلم العشاء الآخر ثم يرجع إلى قومه فيصلي بهم تلك الصلاة وعن أنس بن مالك رضي الله عنه قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وآله وسلم في شدة الحر فإذا لم يستطع أحدنا أن يمكن جبهته من الأرض بسط ثوبه فسجد عليه بسط ثوبه فسجد عليه أرجو الله الله ويولون قلوا lórí orin ni orin iman orin àkídà tó lálàáfíà àbí ọlọ́run kọ́lọ́mọ́dà sí ìlẹ́lẹ́ láì tí ẹ̀ bá máa tọ́lọ̀ ṣe ìpínpín owó láti tọ́ka lọ́dà kò ní fẹ́ lùsẹ́jú kẹlẹ́ ayé àti ọ̀gbẹ́ ọgbọ́n àti wọn àìláfíà tó dáwọn ọgbàdùn ọkàn wọn ti balẹ̀ tí àfọ́kàn ọlọ́run ló wà lókè àti ìgbà pé bó ṣe rí yẹn

tọ́lọ́run tọ́lọ́run bá wíwá yìí tó ń bá ń bá nǹkan báyìí tó ń gbà fọ́lọ́run ọba ó wà ní gbogbo nǹkan àkíńdà àwọn àwọn jahamiya ni bákan náà àwọn gòlá àti tòkìyà àtàwọn ohun wò náà ń pè pé ọmọ ń pè ní ṣùlùdù èyí gbogbo nǹkan bá bí ẹ̀sìn yẹn náà

èèyàn kan fẹ́ àwọn òpin lọ́sẹ̀ kejì ó sì kọ́ kalẹ̀ ẹ̀wọ̀n ajé àbí ó pọ̀ ní ìgbésẹ̀ ọ̀tọ̀ àwọn agbègbè ìdílé tó fi kọ̀yàwó ẹlẹ̀ ó ní she's not good in bed ṣé kọ̀ kalẹ̀ kì í ṣe haram náà bọ̀ ẹjọ́ tí yíò tó mọ̀ fún nǹkan báyìí máa ń gbìyàn òun ni ìjọ tí wọ́n náà bá bí ma fẹ́nìkan wá dé lọ́lọ́ ẹgbẹ́ ọmọ ẹ̀ ọwá gbé délé wá ní àwọn apárí gbogbo ẹ̀dá ní wọn lórí ọba rẹ̀ sí èèyàn mi ò sí nítorí pé wọ́n ẹlòmí ọ̀sán àǹfààní látara àbí kíyàn kẹ́kọ̀ọ́ mẹ́ ìyẹn lè pè ní ẹ̀rọ nítorí ẹ̀rẹ́ ṣe ní ní mi táwọn òfin ló lé pé àwọn aṣọ́ṣe wàhálà lọ́ṣẹ́ ogbó wàhálà wọ́n máa rántí gbé gánà àfàǹlẹ̀kẹ́ wà ní ìdí ẹ̀rẹ́ ta ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ lápò ibẹ̀ tábílẹ̀ ọ̀dà wọn yíò bí bàbá náà ní ṣe tó nígbó afẹ́kọ́ mọ̀ ọmọ tó wá bẹ́ èyí sọmọ tí àwọn kàbẹ́ ti ta ọwá débẹ̀ àwọn ẹgbà àwọn ẹlẹ́sìn lélẹ̀ àwọn àtàánú rẹ̀ wọ́n ti mẹ́tò kó sára ẹgbà ìjọ tó dé gan sí oṣù àkùdù nìka àdìjọ náà ó dẹ̀ lórí oṣù gbé mọ́tò dání ìmọ̀ọ̀mù ẹ̀dàkùn tí ń ti bá lọ lásán wà níjà ṣáàkùdù ẹ̀dàkùn àwọn àṣọ̀rọ̀ ń bẹ̀ ìmọ̀ọ̀mù ọ̀tẹ̀ lílọ òtúbojú mọ́mù jẹ́ gbogbo ẹ̀yin sísà rẹ̀ wà lókè ẹ̀yìn bá wà ní 100 level tí brọ́dà bá wà 400 level mọ́ gbà mọ́ bẹ́ẹ̀ ni jẹ́ ti gbọ́ ẹwọ́n gbà ẹbí pé kí ló lé sí ọmọ 400 level bí ti ọ̀fẹ́ ọ̀gbé tù láti jọ ìtù 400 level gbà òòrí 300 level fẹ́ òòrí 200 level fẹ́ ó ṣe á jẹ́ mi tí ìdí ìlú wọn símẹ́sítà nínú skúù ọjà bí ẹ̀fẹ̀ ni ọ̀rọ̀ tẹ́ rẹ̀ ní sí irú nǹkan tí ń pa ẹlẹ́kùn ni mo tún ní kẹlọ́ tí wà lẹ́yìn tẹ́lẹ̀ báyìí ìmọ̀ àwọn ẹ̀dá fún mo ní ẹ̀ ó fẹ́ jàmbọ̀ ọmọ ìyìn ó ní àwọn ńlá ara ó fẹ́ jàmbọ̀ ọmọ ìwọ́n lo sáfìsì ní ìsìn ṣé nínú kó oníkó fi skúù lẹ́ẹ̀ torí ìsí nínú kọ́ ọlọ́fẹ́yàwó kejì kò sáàbùrú rẹ̀ abúburú ni àbíkò ní kọ́mọ̀ ẹni skú rẹ̀ torí wọ́n lọ́gbọ̀n ah, gbà ní ilé fẹ́yàwó bí ẹnjú òníyàwó nílà wọ́n tí kọ́ ọmọ ọdọ́ gbé lọ fún sáré eh, o ìdí ẹ̀ òun ọba wa ń sábí ìtìnàbí kó wà lọ́rin tó jẹ́ ìbá ti márì ọ̀fẹ́ níyàwó dédé pọ́kàfẹ́ lẹ́nìkan tó ma pè mọ́ ẹni tó fẹ́ fẹ́ yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ skúù ní oní àrárá kò sí problem náà ọlọ́run sàánú wa kò sí problem ní ti márì problem tó wájú gbogbo táàzọ ìpín oṣù mẹ́ta lọ nítorí ẹ̀ lẹ́ẹ̀mọ oṣù mẹ́rin lẹ́ẹ̀mọ aráhùn kan ní ti ìdájọ́ ẹ̀wọ̀n kí ìdí wọn sọ̀rọ̀ ní ìta wọn gbé inú bí ẹ̀nà wọ́n gbà fún àníyàn òun kìí ṣe kí ó tó kíkọ̀ wá sí ní kó mọ̀ fẹ́ ọ̀ ṣùgbọ́n ojú àǹtí náà ojú jẹ náà ga nígbà alákọ̀ọ́kọ́ yẹn bí bọ́ọ̀dà tí ń bẹ̀rù sójà tí mọ́ mú bẹ́rẹ̀ tí mọ́ mú sọ pé bẹ̀rọ rẹ̀ tí mọ́ mú sọ ní bá tẹ̀lé ẹ̀rọ lẹ́yìn wọ́n gbà tó gbọ́ ẹwà tẹ̀lẹ̀ tán ọ̀dọ̀ ìmọ́m náà lọ sí padà torí ìdí náà ẹ̀dá kù ní ìdíjẹ mọ́ gbà ẹlẹ́yìn islam ṣùgbọ́n pọ́ìsì tó wà ń bẹ̀ ni pé kéèyàn ẹlẹ́yìn ọkùnrin náà bẹ̀rọ náà ọmọ tó ọmọ pé kò tí kò tí ìmọ̀ ayé tí ó dò bóyá wọ́n lè lọ lẹ́yìn bóyá wọ́n mú dúró ni tó yọ́ wà máa kà á mọ̀ wà lẹ́sẹ̀ mọ̀rẹ́ nìkan náà tó ṣe pé ó ní kí àǹtí yẹn fi kú lẹ̀ náà kú lọ sí mọ̀rẹ́ náà wọ́n náà ẹ máa wo ìrìn àti mí náà tẹ̀lù míì tàbá wà nílé ààrẹ súnà bí ìdílé àtọ́lọ́bà ti kọ́ mọ́ wa ṣùgbọ́n ẹwọ́n gbogbo àgbọ́yé táwọn kọ̀ọ̀kan ní látara pé ẹwà ń sọ fáwọn mẹ́rẹ̀ àdáyìn tó di ẹwà ẹ̀yìn bá irú ìjókòó yìí àtàwọn ìjókòó míì àti ìmọ̀ míì sí máwọn míì àwọn ẹ̀kọ́ ìwọ̀n sí kódà bí òní lo certificate tó wá ká ẹ̀ mélòó náà adájókò ìgbẹ́ ni ó lo certificate tó fẹ́gbà ó lè lo nǹkan míì látara nǹkan bá wọ́n ṣe fún ẹ̀ náà tó yẹ́ lù pé kìí ṣe pé nítorí certificate tó fẹ́ lù yìí torí àwọn àǹfààní mi tí ó tún ṣe fọ́ ọpàdé ẹni skúù bá ìwé iná lọ́wọ́ ká lọ fi bàdé ẹ̀ ṣùgbọ́n àkéèdàgbà ẹ̀ńkọ̀ ẹ̀sìn dá ẹ̀ńkọ̀ tún gbogbo wa la ń sọ pé rárá tó sọ pé bí ní ìsàwọn ìjẹ gbogbo wa la ń sọ bẹ́ẹ̀ àbí bá ṣe jagun lọ́tà jagun bọ̀ ìsísà lọ́wọ́ amáparí rẹ̀ ìsísà ó tó wọ skul padà ọlọ́fẹ́ ìsàmù ṣe pàdé ọ̀fẹ́ ìsàmù ṣe ìsàyẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì ọgbà ló fi pèpè ẹ̀ lẹ́yìn gbogbo wàhálà ọgbà bí 236 àbí 240 tẹ́lẹ̀ ní gbé àti ìgbárí ọmọwé díẹ̀ tọ́lọ́bá sàánù pẹ̀lẹ́ lómi ti ń ká láti jọ ìgbẹ̀ ẹlòmí ò gbá 220 láti jọ ó ti wọ́n ní lọ́nà abẹ́ẹ̀kọ́ rí wá èyí náà ní kọ́tọ̀ mọ́ na bá bẹ̀rẹ̀ mo já mo bá ní bárakílá sí habibi ìjọ ò ní ó já mo sísà ìlànà máa ṣe ìgbàgbé sí sọ fún ilẹ̀ àti kọ̀ǹkúrù pé kò ní ṣe òkè eh, tó wá ń lọ sí mi ní ah èmi náà fún ohun tí pé ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó fà á ní pé brọ́dẹ̀ ń ti parí òun ti fẹ́ relocate ó jẹ̀ ti relocate rẹ̀ ó wá wò gbogbo olóhun ṣe wà ní ibi tó ń wá ẹ òun wà láǹtí gan nígbà ìjẹ́rì òun wà máa wá lọ́sẹ̀ọ̀sẹ̀ àwọ́ṣùgbọ́n òun alágbára ẹ̀ láǹtí ìwọ̀n rọ̀ á ẹ̀sìn onídẹ́lẹ́ ní àwọn akàwé mo fi ní kí wọ́n gbà fún ìyẹn ọ̀ kí wọ́n àárọ̀ pé àfátíwà lè máa mú sára ṣùgbọ́n títí ẹ bá yàtọ̀ الحكم يدور مع علته وجودا وعدما الحكم يدور الحكم يدور مع ìlẹ́bìí wùjúdẹ́ ọ̀rẹ́dẹ̀ ìdájọ́ in tí máa ń fa mọ́ tó máa ní tí in tó bá fa ìdájọ́ kan bá ti wà agbẹ́dájọ́ kan lẹ̀ yọ́ wá ti kí ìdájọ́ ìran ayọ̀kú rẹ̀ káwọn àfibílá ti lọ́lẹ̀ onígbé olóòrí tọ́lọ̀ ní ti fi ẹwà ẹjọ́ rẹ̀ dá tí ó ẹ̀dájọ́ láti ìlà òwúlò òun gan ni wà wúlò tó lè sálábọ́bá ẹ̀ ṣe ọlọ́wọ́ àforíjì ẹ̀nà alladhina yajtanibuna kaba'ira al-ithmi wal-fawahisha illa al-baghy sórí tó ń ṣe yẹn mọ̀hámàlà lọ dàrú ẹwọ́ orísílẹ̀ ayé wá dàrú sílé ní mọ̀hámàlà làwọn yà á pálé ní ẹ̀ka bábà kábà jalè sí ìgbàfà jalè ṣùgbọ́tàfà yẹn tó bá bọ́ta tó ní ẹ̀yìn ìyá àwọn ẹgbẹ́ ìdíje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà wọ́n báyìí adúgbò fọ́nà tó ṣe wá lẹ́sìn àti níwà ọlọ́nkọjọ ọjà yìí kó wọ́n yà ṣì láìláì anábì sọ̀rọ̀ wá sọ̀rọ̀ bí ọ̀sán láàrùn àlẹ́ ìsọ̀ pé إن المسلم ليبلغ بحسن خلقه درجة القائم الصائم إن المسلم ليبلغ بحسن خلقه درجة الصائم والصائم مسلمي látara àwà dáadáa rẹ̀ tó ma ń rò pẹ̀lú ìmáṣe dáadáa ọlọ́run sì gbépò rẹ̀ ga dé ipò ẹni tí ń ju gbogbo ọjọ́ ayé rẹ̀ gbá ọ̀rẹ́ ẹni tó gbogbo òun rẹ̀ sí dé òun yẹ́mí pé lẹ́yìn kó jẹ́ mùsùlùmí yẹn látara àwà dáadáa ṣùgbọ́n bẹ́ẹ̀ máa jẹ́ ẹni wà dáadáa yóò sáfẹ́ dáa وقدمنا إلى ما علموا من عمل فجعلناه هباء منثورا رواية بعد مباشر بوع كل لسنا كتواجه الأمجوب الجلاء كذا تشمس lẹ́yìn إذا ta bọ́rọ̀ lẹ́yìn jẹjọ ó ní àwọn ọ̀rọ̀ kúrò ọkùn mọ̀lẹ́lá ní ọ̀nà jíni afọ́wà fi sọ́lá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bẹ́yìn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn sọ̀rọ̀ lórí o súnmọ́sán bá ń ṣe báyìí bá ń ṣe báyìí ṣùgbọ́n gbà tọ́nà wá ní pé òkú mú nílá ìkànnì tí láti gbà náà láti wá dá ọ̀rọ̀ ìmọ̀ ودعاء الصلاة إيه ثم القنوط والسكوت يقول أنا أقوم لله قانتين كان منه القنوط والخشوع والتقوى يقول أنا ومن يبنت من كنا لله ورسوله فإن الله عد للمحسنات من كنا أجرا عظيما الله قلنا يا والد ولن يطوى شيء كنوت يعني يخشى الله ويتقى ẹ̀dọ́bẹ̀rù ọlọ́run tó páyà ọlọ́ nínú yìí tó bí lábáwó ṣe rí sí ní àbíkẹ́yà wo bó lọ́rọ́ tí ń lọ kó tó máa túnmọ̀ rẹ̀ ọ̀bẹ̀ ọlọ́sùn àràtàrà fún alágbọ̀rẹ̀ rẹ̀ gbogbo dáwà lè jọ mọ́ ọ̀rọ̀ títọ́ ọsọ́wọ́gbẹ́ wọn dàrú àfàwọn míì tẹ́gbẹ́ òun tí ẹ̀ irú ẹ̀yàn ọ̀dà ọ̀rún bọ̀ tó wá ti fọ́ọ̀mù kẹ́nìmà tẹ́ni ẹgbẹ́ máa máa ọ̀dà ọ̀rún ẹ̀rú ni agbọ́n kẹ́nìmà wà rí ìtẹ̀kẹ́wọ́nù mi àbẹ́yìn hàbù méjì ni ní ẹ̀wà ní ọpọlá ṣerú àníkì àti gbogbo tó gbà ẹ̀sìn kẹ́nìmà àwọn bákan náà ni kí èèyàn bá àkọ̀rọ̀ ti ń kọ́ níjẹ̀ ìjọ irú àwọn eléyìí ìjọba lágbára ní lórí àtọ̀tẹ́ tó fẹ́ ṣe ìyá àrẹ tó fẹ́ mọ̀ kó fẹ́ sọ mẹ́jìká kó rẹ̀ tó á máa máa ń kọ́ lórí irú àwọn eléyìí tó yàtọ̀ a mọ̀ ẹni tó kúkọ́ mo rò pé bá ní àbí sọ̀rọ̀ ní ìdí ẹjọ́ ń pa rẹ̀ pàwọn ilé ìjọrọ̀ mú pàápàá ní ẹ̀bá wọn ó dàbí yàn kò tí lè ọ̀jẹ́ nínú àmà ṣe yóò ẹ̀rin bá ti ń débi ó di kàkàkàkà rẹ̀ lè ìjọrọ̀ mú lẹ́ni àwọn nǹkan tó ti jọmọ́ rọ̀ ọ̀fẹ́ o àdíjọ ní agbóhùn rẹ̀ fàhánà méjì lọ́gbà wa pẹ̀lú gbólóhùn kanáà irú àdíjọ ẹ̀rọ حور مر اثنين أو ثلاثة إيوين تجي أفا بيكونية تجي ما نقول صحابة نجي لبا أرمتا تجي ما نقول نبانا كلا كل حديث حديث مشهور أقرأ عبد الله بن عمر وأبو هريرة أعمل جنين عن رسول الله صلى الله عليه وآله وسلم إذا اشتد الحر فأبردوا عن الصلاة إذا اشتد الحر فأبردوا عن الصلاة في حر أور أبيبي بنا طبالي ليوم أبردوا عن الصلاة أبردوا هنا بمعنى أدخل الصلاة إلى البرد ẹ jẹ́ kí àsìkò tútù wọlé ẹ̀tọ́ kí o ìrọ́bà tí wọ́n kí ń gbà náà ò náà ní kí ni o ìwọ̀n ìfọ́lá fúnfọ́ àfúnfọ́ nígbà tó rọ̀ bá ti ń yẹ látàrí gẹ́lẹ́ bó ṣe yẹ tó bá ti yẹ yóò gbé fẹ́ òdání ìyẹn ń pè ní fẹ́ òdìdáwà àtìgbẹ́ ní kankan

torípa rẹ̀ sọ̀lọ́rọ̀ sọ́lá pẹ̀lú mẹ́júmú àdí tí ó jíjí nǹkan bá ti tó dédé nǹkan ẹ asfáàfì ìtọ̀wọlé ṣùgbọ́n bá dẹ̀ fẹ́ lẹ́yìn ìbò jíta lákọ́kọ́ ẹ èyí tó kọ́kọ́ yọ èdè mi ń ti àbíntẹ́ múlẹ̀ tó bá ti gbé òòrùn bá ti yẹ látàrí yóò yọ òjìjí ẹ̀ ẹ̀ lójẹ̀ tàbẹ́sọ́sọ́ àṣù tó wá ti rẹ́ pé bòójì yẹn ti wá tó lè dé rẹ̀ ẹ wà fi onígbà tí bòójì yẹn bá tó include the the fourth one tẹ̀ kọ́kọ́ náà sí káfọ́ áfíríkì lókè eléyìí lọ́fẹsẹ̀ múlẹ̀ jù kìí ṣe pé àìlẹ̀ láti pé ńgbà tí bòójì yẹn bá ti tó dìde rẹ̀ ẹ fi dá láwọn ọgbọ́n ẹ̀kọ́ òun gẹ̀gẹ̀ náà pẹ̀lá sọ àṣọ ṣùgbọ́n bóòrì bá ti yẹ látàrí díẹ̀ tí zóòrì tó wọlé kò tí mi ìjókòó ní máa gbóná 3 over time أنا من ضباط الربا أبرد عن الصلاة يعني أدخل الصلاة حتى في إيه يعني تمهل عن الصلاة اللور حتى يبرز الحق الجو في سيتي ببنى آه، ببنى كده كده الجو ولا الجمعية ẹ̀lìjẹ́wù jẹ́ gẹ́gẹ́ bí eh, wẹ́dà ẹ̀hẹ́ ẹjá tó báyìí tí wẹ́dà òṣèkú jẹ́ mo rò pé wẹ́dà pé yóò bá pẹ̀lú wẹ́dà rẹ̀ tó dé bá ní alákọ̀ọ́kọ́ ni ilé ìdí yóò pé ìrànwọ́ gẹ́gẹ́ máa ó tún bí wájú ọlọ́run ọlọ́run ti bá concentrate èyí tá à ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà rọ kùnú sílẹ̀ nígbà tí nǹkan bá gbó ní ìròyìn kéwù صلي صلاة ركعتين إن كنت على الوضوء هذا حار لك أبا أشراكا فيه ولا ولا ندى فيه مرقوي أن صلى الله عليه وآله وسلم هو أني أجونا سنة بسفر الذي كيش بسفر كوفيلوكيا سفر غزو النبي لأنه جابوا أبي فأنا صلى الله عليه وسلم هو أنه يقول جوكا أنه يجب أن يكون ذلك àdíṣẹ́ wà ní bẹ̀rẹ̀ hẹ́n bákanáà lẹ́yìn tó bá kò lórí ti wọlé mọ̀hálì bá fẹ́ lọ pẹ̀rún ànábì ni àbárúdá tó ti tútù díẹ̀ ni bí máa ní ìsìnkáàr ṣe túrù jọ tútù díẹ̀ ó tó lọ ó tún ní ànábì tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹ́sí sí

ẹni tí ó gbà rẹ̀ àtẹni tí ó gbà rẹ̀ jẹ́jà ní sàhábà ẹni kò sẹ́ tí ó rí ẹgbẹ́ mi lọ́lá àwọn lọ gẹ́gẹ́ bá ti máa rí tó èyí ó sì yẹn tí kó kírun sí sáàtì ẹgbó kírun sí kó sì máa ní rẹ̀ lára kó dàbí àwọn ilé gbẹjọ wọn mọ́lára sí ẹjá gbogbo ẹ̀kọ́ náà àná àgbọ̀rọ̀ sáré kí wọn báyìí lára ábìrìjì ẹjẹ́ kó dá sí òtútù báyìí ẹkẹ́jì ni pé ìgbà wo fẹ́ tutù dà ábúrò ní ìbí ẹbí àfọ àwọn ẹgbẹ́ àbẹ̀bẹ̀rẹ̀ ìtùsọ̀ ó ní kò sí àdùn ìnà àbẹ̀bẹ̀rẹ̀ mẹ́lìkì torí pé tíra àwọn tí ó gbajúmọ̀ jùlọ tíra àtàbí ṣe gínú ṣẹ́rọ̀ wọn pọ̀ tó àwọn ẹ̀wọ̀n ń fi wọ́n ti fàlẹ̀ sí màlìkíyà wọ́n ní kò sí ẹ̀rí gata ni mú wá tó lè sọ pé táìmù báyìí ló gbọ́dọ̀ tútù dáa torí pé ìgbà tàwa ti kó tútù dáa ẹ̀ however àdíjìta kàlọ́ ẹgbẹ́ nígbàtà bẹ̀rẹ̀ sí rí mú jí ṣíṣe èdè kan wá bẹ̀rẹ̀ sí ní ṣe pé a ṣe pé tá a bá fẹ́ ṣe kọ́dùrù rẹ̀ ní ìsìn bí irú àwọn àsìkò tá à ń kírun náà òun yẹ lórí níbi twelve twenty twelve thirty tàbí àpòjú ìgbà yẹn náà ní lórí ibi tó ní ìrẹ̀wọ̀n pẹ̀lú bí irú òkè ògbà sí òjì bẹ̀rẹ̀ àbọ́ wa ní pé ẹwà máa wo tí ò bá wá sí òrùn ibi tó túnkù nìyẹn àwọn àsìkò mí wà tó ṣe pé ìgbà tóòrùn yíẹ̀ látàrí bí 12:30 ṣùgbọ́n 12:30 ti gbà yẹn yóò tutù ju 5:30 lọ bẹ́ẹ̀ lọ́lọ́ sí ṣàkó 12:30 ti gbà yẹn bí rú àsìkò òjò bẹ́ẹ̀ ni róòrùn kankan nígbà yìnyìn tó gbọ́dọ̀ dílé rẹ̀ bóòrùn ṣe ń bí ẹ̀ látàrí ìrìnlẹ̀ òkè torí pé ìdí tó bá tàṣe lè dílé rẹ̀ lọ́lákọ̀ọ́kọ́ rẹ̀ ti kúrò pẹ̀lẹ̀ṣùkún ẹ̀dúrù máa ìlẹ́tì yìí òjúdá wà ẹ̀dàmà nígbà tá a bá ti rí tó fà tàbí so àkọ́kọ́ àǹfààní tó wà ní hadith ni abiridu àni sọ́lá anábíwá fi ẹ̀rí sí onífà inna ṣídàtà har min fẹ́yìn jahannam fa inna ṣídàtà har torí pé kí o rìnrìn náà wọ́n náà sí àṣẹrẹ tó gbọ́n ṣe imani ẹni wọ́n ta alábá mara wọn pàlẹ́ ogun lọ́wọ́ ti di gbogbo lé ní kálùkọ́ ìjọkùn sínú lé náà tí ọba tí opportunity rẹ̀ ju kọ ṣe nǹkan lásìkò ìsìnlábò mọ̀kọ́ àjà ń lọ wọn àwọn ìrìnlẹ̀ ṣe jihadi bí ó ṣe ń lọ ìjọ mú bá ládá nígbà tí ó rùn pa ọ̀ ní ládá ọ̀nà bí àjọ wé mi ń ti bẹ̀rẹ̀ ti tẹ̀bẹ̀ kẹ́ẹ̀ṣù ti gíní o títí jíǹsì títí mo pé o jíǹsì tó wà mẹ́ ìdánpẹ̀ jíǹsì ní pé ìtàlẹ̀ fi wéra wọn tẹ́bẹ̀tẹ̀bẹ̀ ìbù tó ní pé pàt pé igbó náà yẹn o láti inú náà já náà ló ti wá kò sẹ́n tó lè withstand ẹ̀ nínú wa torí tí ẹ̀ bá lọ pé gbígbóná ọ̀run ìnájá náà ló ti wá kìí ṣe bẹ́ẹ̀ ẹ̀dàgbà ẹ̀tẹ́ tí wọ́n lọ́ ẹgbẹ́ ọ̀bá tí ìgbọ́gbìmẹ̀ rí wọ́n sọ pé gbígbóná oòrùn inú nàíjá náà ló ti wà rárá kèké bẹ́ẹ̀ gbígbóná oòrùn bí nàíjá náà yà ní ká máa fi wéra wọn bí nàíjá náà ti ń gbóná bẹ́ẹ̀ مين دي بقى دي بعض كيجي تبعين بالضاد لكن تتكينوا من تتجين الأجناس يبيو جمرة gẹ́gẹ́ bí a ṣe mọ́ ń sọ fẹ́ẹ̀dẹ̀ nke ẹ̀rùn ní tó yẹ bá pé dáàlì àti táà tàbá pàdé ara wọn fòrògbé wà ní ìdìkọ́ọ̀mù kílẹ̀ ń pè mọ̀tàkọ́ọ̀dì mẹ́wàlá mọ̀tàjáni fẹ́ẹ̀ni mọ̀tàjáni fẹ́ẹ̀ni àdìyà ẹ̀ ti jẹun náà kí ni ká pé jama'a mọ́tíjáàni sẹ́yìn kí ló sì fàádà jẹ́ pé mọ́tíjáàni sẹ́yìn tó rí ittafaqa makhrajan wa ikhtalafa sífà اتفق مش مخرجا واختلف صفة مخرج هو إذا كان ثم صفة ومجيء إياه تجرى نجد في النساء في الجيل tí dáàl tí tọ́ àti tàà bá pàdé ara wọn ẹ̀ pé náà pé ìdẹ̀gọ́mù mọ́tàjà ìsẹ̀yìn tó jẹ́ bá ní ìsìn ìtò ti ẹgbó tí rí bẹ̀ nítọ́ méjì yàtọ̀ síra wọn níròyìn o lè fi ròyìn náà ṣùgbọ́n wàhálà tí yíò máa rí ẹ lànà ìrìnjú wẹ́ra wọn bẹ̀ lọ́jọ́ pé ìdẹ̀kọ́mù bẹ ìdẹ̀kọ́mù tàjá ìsẹ́yìn sífà ní ìbà ìdí ti àjínàṣì kejì sẹ̀bẹ̀rí àwọn afáà ni tí ọ̀bá yẹ yìí àdíjì kan wà fẹ́ pé bí asáàrù kan wà tán fi sí àlà àìṣà tání ànẹ́bí bá wá gúdù gan kọlọ̀ lárúbáwá ní ìsìn ohun ó lè gbé ohun bí fóòhùn lásán ó lè ní ìròyìn bí mẹ́wàá fún yóò bá ní ìsìn káfíà ojú rẹ̀ a sọ pé ohun tó dùn àti ohun tó jẹ́ kí ní tó kúrò náà ohun ohun ohun mí ìdá ohun mí ṣùgbọ́n lọ́dọ̀ lárúbáwá ní ìsìn tí ẹ̀ máa ń gbin ó ní ìtumọ̀ ẹ̀ àtúnlẹ̀ níjẹ̀ ìjọ náà pé a ní ìsìn a ní kí ẹ̀ máa gbin bí bó mẹ́sùn bákanáà tí ẹ bá gbí bọ́rùn wọ̀ ṣùtọ̀ tó jẹ́ wà ní ìsìn tí ẹ bá kàn rán mú wà ní gúnnà fàwàlàlá tó bí lábára jẹ́ ní ẹ̀ èyí ò gbọ́dọ̀ máa pé gúnnà ní àní èyí ò bákanáà tó wá ti ohun tí máa ń wá tí máa ń jáde nígbà tí nǹkan bá ń ṣàn lọ tí ẹ̀mọ́ gbọ́hùn yìí tí nǹkan bá ń ṣàn ẹ̀ lè gbọ́hùn rẹ̀ àbí bá dákẹ́ jẹ́jẹ́ àwọn ènìyàn lára ìjọba tó wá fẹ́ gbọ́ في أذنيه kó ti ọwọ́ rẹ̀ bọ etí rẹ̀ ó dà gẹ́gẹ́ bíi kharirul kawthar ó dà gẹ́gẹ́ bí omi kawthar ṣe ń ṣàn àkídà tó ní pé kawthar òjò lójúkà kawthar ṣe kí ni o ìmọ̀ ṣàn ìgbò ní kawthar sí wà nínú aljanna látara rẹ̀ òun lómi tí gbogbo wa ó kọ̀kọ́ fún kọ́lọ́mọdé àṣẹ rọrùn fún wa omi bó ni ẹ bá tó bá fi kọ́mẹ́ hàwù torí pé ápùlù rẹ̀ sáájú pómi tó ń ṣàn ni ẹni tó máa fi wá mọ̀ fóòun ní ẹ̀ ṣe ní kò tọ́wọ́ bẹ̀ jẹ́ ṣe ẹ̀ wà sọ pé àà ah, ìwọ́tọ̀ bá ti gbóhùn yẹn ìwò ní mú káọ́sà lórí pé ohun káọ́sà tí ó bá ti dúró létí ìṣẹ́ ráì kò sí káọ́sà lára ẹ̀ azọ́gbẹ́ ni orí ẹ̀ ti yí nígbà tá àkọ́ ti lè sọ yẹn a ti pé kìí ṣe pé torí pé káọ́sà wà létí wa bí ṣe pé torí ohun ìròyìn ẹ̀ náà na kọ̀m̀pẹ́ kìí ṣe pé iná jahannama òní iná ṣáà tó ṣe bá ní ìṣàn tó fa iná ṣídàtà al'arù min sẹ́yìn jahannama wọ́n pẹ́ fẹ́ o jahannama ẹ̀ta warawara ná èyí tó bá fẹ́ sí ẹ̀lára ń bẹ ọlọ́mọdẹ̀ká tí ó sì ná ní àárín ọlọ́pọ̀sánà wọn tí ìwọ́n bẹ́ àfúnṣe ti bí nǹkan ṣe àbíkíyàn orí àwọn ìdí àìyẹ ọlọ́rọ̀ wọn ní gúnmí láwàá nílùú àkáà náà àdàrọ̀ kò sẹ́ni tí ọ̀ ní gba náà já tí ò ní gbègbè náà kọjá tó ní tó kọ́kùn ní pé kíkọjá yẹn kìí ṣe kíkọjá fún yàn wọ náà sẹ́ni tí ọba tó sí ọlọ́mọdé àwọn náà ẹni náà kọjá òní pé gbogbo àkọjá lórí ṣẹ̀rọ ẹlòmíì subhanallah yọ́ máa rìn yọ́ máa rákòrò lórí rẹ̀ ọwà jáde yọ́gbàjọ́gbà jáde báyìí ara rẹ̀ ó ti búù ló ti kú fún èṣe yóò ti fílì orí irun ti tó yẹ́n pé level by level bí iṣẹ́ wọ́n bá ti tó lè ó ti kọjá mẹ́ ẹni tí ọ̀bá bá fi rọ́ọ̀tù wọ́n ní bí kòránì sọ gbogbo ilẹ̀ ẹ̀wọ̀ náà olùwà ní omi ilẹ̀ àwà nígbà ṣùgbọ́n ẹ́ tó gbé bẹ́ẹ̀ ní gbogbo wa là á kọjá ní etí bèbè náà kọjá ní dínà wà sẹ́rọ̀ ọ̀tún fẹ́ tí ò ní kọjá ń bẹ̀ ṣùgbọ́n kò ní ọlọ́run bá ní kò ní kàn wá àní jẹ́yà náà torípa kàn ní wòrúdò tí pé gbogbo ṣùgbọ́n àti wòrúdò àti gbogbo bí ẹ̀ bá tẹ̀wá kọjá ní òjú ní gbogbo wọlá tí ẹ máa fẹ́ wá àpíṣẹ́ ìgbé ìhò ti jẹ̀ ya ní tó tó ti jẹ́ àpíṣẹ́ àjẹ́nà tó lọ ń ṣe àlùkọ́rẹ̀ tó jẹ́ àná tí ẹ bá rí èyàn tó ẹgbẹ́ ń pariwo òun fẹ́ omi tọ́nà tán tó wá gómi wá bú omi gbóná tí ẹ rí èyàn tó ẹgbẹ́ ó ń bèèrè oúnjẹ tán gbé ẹ̀gún fún tẹ́lé ní àǹfààní ló wà ní àdíjọ alákọ̀ọ́kọ́ ẹ̀ ó níbẹ̀ náà kò wá mì pé gbogbo ìgbàlagbọ̀rọ̀ máa ṣe ìtọ́lá bá mú bí bá wà nàìjíríà gbà tó bá rí bí àánú bá lọ́wọ́ ti rí bẹ̀rù ta owó torí pé ẹ̀lẹ́kùnmọ̀ yẹ̀dúró máa ẹ̀lẹ́lẹ́lẹ́ wujudan وعدما أن أنس ويك هكذا يقول الحكم يدور مع الذي الحكم يدور مع علته وجودا أو عدما وجودا وعدما وجودا وعدما ìwé eléyìí ọ̀dà àgbẹ̀ wọn rẹ̀ ìdájọ́ a máa tẹ̀lé ìtọ́fà tàbá ti rí ìtọ́fà nígbà náà ìdájọ́ yẹn tẹ̀lé tí ó bá ti rí ìtọ́fà mọ́ ìdájọ́ yẹn ní wá bá náà ní tó jẹ́ wà ní

kí ló bá kò tí sí tó kò tí sí àìlà rẹ̀ kí ni àìlà rẹ̀ tó kó lọ́wọ́ aṣíkòrò tó nígbàtà kọ bá ti tó ò ti fi lọ́dá nìyẹn gẹ́gẹ́ wọ́n lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ ká kí wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n dẹ́ndẹ́ ti ká kí ní ìsinyẹn رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي صلاة فيصليها إلا ذكرها لا كفارة لها إلا ذلك وتلا قوله تعالى وأقم الصلاة لذكري ولمسلمين من نسي صلاتنا ونام عنها لكفارتها أن يصليها إلا ذكرها أفاعل ابن مالك قال الله تعالى وضع صحابة يقول قال النبي صلى الله عليه وسلم ولمن نسي صلاة فليصليها إذا ذكرها أن ضرب غيرك نسيان في ضرب غيرك فليصليها إذا ذكرها الأمر بابا شيرتي ولكن توبة شيرتي إذا ذكرها متى ما ذكرها فليصليها في ما تقدر غيرك àbí inú ẹgbà wá tí imam muslim àwòláàmà àníhà òbìlẹ́jì alákọ̀ọ́kọ́ mannafi ẹ̀dọ́ wá gbàgbé imam muslim fi gẹ́jì sí gbẹ́gí ni ó àwọ́ náà eléyìn a máa ń pè pé definition tó wà exclusive mọ̀túkù hadithi ó ní pé ẹni tó bá gbàgbé ìran àbótún tọ́tù oúnjẹ lọ oníkà ló lè tí o mọ̀ fún rẹ̀ ní pé ẹni tí méjèèjì yóò bá tẹ́lẹ̀ tí ò lè kí òun padà padà sí ẹjẹ́ tuntun direct definition àbí statement alẹ́ tí lè kí òun padà tàbá bọ́ yé another way to say ni pé ẹni tí ìkan náà kọ̀níṣẹ́ méjèèjì yóò bá tẹ́lẹ̀ sí kò lè ṣe kí ni o kò lè kí òun yẹ padà bí ọba ti kí lásìkò rẹ̀ anábí ma ná fi salatana wa nama anha falyusalliha idha dhakaraha kó kírun ẹ ilẹ̀ àdàkọ́ àgbà tó bá rántí àfáà ṣe bó bá ṣe rántí yẹn ìjọ tó fún láti dìlé rẹ̀ níṣẹ́jú kàbí ṣẹ́jú méjì àìnà àfáàdà ní rárá ẹ̀nà Malik bẹ́ẹ̀ ni Imam Ahmad bẹ́ẹ̀ ni Imam Abu Hanifa bẹ́ẹ̀ ni Az-Zuhri Imam Ahmad gbogbo àwọn àlọ́rí pé wọ́n bá jẹ́ rẹ̀ sí báyìí kọlọ kírin kí ló sì fà padà bí ṣàlàyé ní dáadáa ìkàwà pẹ̀lú ááyà tọ́nà ọba sọ pé akíní sọ̀lájá lèdíkiri máa tàdá fún àtọ́lá nígbà tó bá ti ń rántí pé àsìkò orin yìí ní ìdí ìdí òtọ́gbọ́n ẹ̀ tásìkò ìrìn ọ̀bá ṣẹ́kù òtọ́gbọ́n láti ìdílé rẹ̀ tọ́lọ kí rìn àrínà àbá ń tẹ́lú pé ìsẹ̀ ìbáàbù gẹ́gẹ́ bí lọ́rùn ṣáàtì àìsàn ìkọ́ níjọ́ kan wọ́n ń lọ wọ́n sùn lójú ogun náà ni tó bá ṣe sùn nígbàtí wọ́n jí kò sí tó jí wọn jòrùn oòrùn bẹ̀ẹ̀ jí tán lára ní ẹgbà tó súnwẹ̀ jì lọ anábi wá ní ọyọ́ yọ́gbó yẹn jíde gómi torí pé ààyè o àmọ̀ èyí ṣùgbẹ̀rẹ̀ àwọn asúnmọ́wájú wọ́n ṣe lọ yẹn ọlọ́pàá tó já mọ̀ fún ẹ̀lẹ̀ ìdílé rẹ̀ wọ́n fà táwà fi ọ̀rọ̀ wọn sí lọ òjì ìpàlákọ̀ọ́kọ́ ẹ̀ torípẹ́rì kejì yìí ó tún sọ̀pọ́ta alákọ̀ọ́kọ́ ni tó ní àdíjì ní tó dé nínú bí tẹ́yìn ò sí lè kírun oníbíjẹ́ ìbátọ̀kọ́mọ̀ yéṣù lọ́wà bẹ́ẹ̀ nínú bí tẹ́yìn ò sí kírun oníbíjẹ́ wá ń di àwọn ara ń kú mímọ́ sáàwàlálá kí tó ní ẹ̀bá débì gan sí ọ̀rán tí kò tí ìkírùn ọwọ́ wà ní toilet ọ̀yìn àgbẹ́ lọ́wọ́ wọn wọn ah, à ìdájẹ̀ kára hamada ní sọ kọ lọ bẹ́ẹ̀ àbíkọ a ma lọ ah! ìmọ̀

nǹkan kan tó lè lead sí loss life of proper, or property ń ṣẹlẹ̀ sí lọ nígbà ẹ̀ kọ́yànjú ẹ̀ tí ọba ti rí púpọ̀ fi èyí tó tún súnmọ́ òun lẹni tó ń kọ ẹ̀gzáàmù kò sáàdì ìsì tó gbájú ẹ̀gzáàmù wọn pẹ̀ ẹ̀gzáàmù yìí ìsì gẹ́gẹ́ bá ti mọ̀ pé èèyàn bá ń ṣe àbó ní ẹ̀sọ́ fún agbó ìdíyàn bá ní nǹkan tó nípa tó lè díyàn lọ́wọ́ àrẹ́bùṣe kò ṣe jámọ̀ bẹ́ẹ̀nà sọ̀lọ̀tẹ́ ìbílà ọ̀bọ̀ ọ̀làmọ́tọ̀ nígbà náà yìí lè dìlé ẹ̀ òfin ọba yẹ́ jùpẹ́ tó lẹ̀ báyẹ̀ òfin lẹ́rìí mọ́ kò dìlé rẹ̀ ẹ̀kọ́dọ́ àlẹ́fọ́rù wájib kìí ṣe ìsẹ̀bàb خلافا لما قاله الإمام الشافعي رحمة الله عليه وباشر نتي kọlọ̀sán padà àkọ́kọ́ àǹfààní tó àmì àdíṣì ni ẹkẹ́jì náà àǹfààní fọlìsọ́lì ha ìdàdàjára ha kọlọ̀ kírìn nígbà tó bá rántí ó ní ìpí àwọn méjèèjì ìtí mo mú jáde pẹ̀lú ẹ̀kan àwọn méjèèjì tọ́tọ́ fún mi torí pé ìrùn ìntólófin ọlásìkò ẹni tí ò bá tí wọn lásìkò rẹ̀ ní ìsìn ọlọ́run nígbà eléra fi ń sin lọ́run kílẹ̀ rí wa igbe ẹni tí ò bá tí wọn lásìkò bọ́lọ́run nígbà ọlọ́run bá ní ọ̀yẹ́dà ma'anántún fàáfin ìsọ̀lá inna ìdọ̀mà náà ti bá lójú ogun tó bá ti gbé ṣe ṣe ṣe ó wá ti gbọ́ ọkàn ìbàlẹ̀ láàkí ìsàlá ẹlọ́kírùn torí pé ìran yìí ọjẹ́ dẹ̀dẹ̀ tààfàtìkò ìbádà nínú ẹ̀sìn púpọ̀ nínú ẹ̀lú lásìkò ṣùgbọ́n ìbádà ẹ̀ alákọ̀ọ́kọ́ mutlak lákòókò mi kí mo fẹ́jà máa ẹ̀kejì muqayyad lákòókò mi àwọn ìbádà mi mutlak mi àkókò rẹ̀ gbogbo ayé wa ni yawa jira wa ji subhanallah ya ga su wuce alhamdulillah ya ce wa oh, boye ya ce mu ba ma shakka sadaqa ne shi mu iru ne mutlaq ne ya ce sadaqa o jira wa ne lo o so do so ni lo o ne lo o ne lo je o ne la so àwọn ilé ìgò sí problem amma zakat

òjíjọ́ tẹ́ bá ká àwọn nǹkan àwọn nǹkan rí tó wò ní ọ̀sọ̀kẹ́ ìtíwájú tó jẹ́ báyìí bẹ́ẹ̀ náà lásìkò ìrún náà ìrún lákòókò ní ẹ̀má ní àà ní ìrírí lọ sí mo wà ní Saudi báyìí ah ti má dẹ̀ ní kí n lọlé kó di next year báyìí ìsì ọlọ́lọ́mọ̀ bóyá ẹ̀mí ó ti àágùn kó rìn bí wá ọwọ́n lọ dúró lórí àárọ́fà tọ́nà ọgbà ájì yẹn lọ́wọ́ ẹ̀ kí ló fà torí pé ájì náà lọ́jọ́ ó lásìkò àtẹ́ ẹni tó wà ní ájì tó bá lọ ní kọ́bùlẹ̀ ẹ̀yọ́mọ̀ táàtà ìjọ tọ́gbẹ̀ yóò tọ́gbẹ̀ yà tí a bá lọ dúró síbẹ̀ kò ní ládá àràfà ń jọ ẹ̀ kí kẹ́nìkan sí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú jáde lọ ẹ̀wọ̀n kódà kò rántí pé jímọ̀ ọwá dé wíwà wọ́n ni àbá ẹ̀dàkùn eh, lẹ́yìn tọ́sdẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ sínú ni ọ̀la jímọ̀ mo ṣẹ̀ṣẹ̀ pípẹ́ fún jímọ̀ ìwádìí àbá jímọ̀ èní ni yọ́mùn ahad ọ̀la ni yọ́mùn ìsinú subhanallah mo ti bọ́ ọlọ́run tàbí òun lé ayé mi pé ìní ní ti jímọ̀ lé ayé mi pẹ̀lú ògbó ọlọ́run sì kí jímọ̀ tẹ̀mí padà lọ́la yàrá ṣiṣẹ́ ó gbà àwọn ìyàlọ́wọ́ ẹ̀ torí bá wọn nǹkan yìí lásìkò bá bá ṣe lè máa fojú ẹwà so máa yóò irun ọlákòókò ẹ̀yà bá ti kí lákòókò ọlọ́run nígbà ẹ̀yà bá ti dílé ọlọ́run nígbà olóbàtà àfáàbì sọ bẹ́ irun ọlákòókò mẹ́ta wọ́n tún méjì nínú wọ́pù lè tíyàrí yẹn òun kó nǹkan méjì sínú alákọ̀ọ́lù wọ́pù àdá tí wọ́n gbẹ́jọ náà ẹlẹ́ẹ̀kejì ni wọ́pù kọ̀dọ̀ wọ́pù kọ̀dọ̀ ẹ̀wárí kejì lọ́dọ̀ àsò méjì tí rọrùn ni wọ́pù dọ̀rọ̀rọ̀ wọ́pù ní wọ́n gbẹ́jọ náà wọ́pù lè tíyàrí òun ni táìmù tó èyí tó dájú ni wọ́pù àdáà bí o ṣe wọlé ẹ̀ kákírùn gbà nọ́mọ́ ọ̀tàrí wọ́pùtún kọ́dọ̀ káfí ìrun sọ̀látù zúrù káfí gbé ní ìsì bí 12:30 àbí 12:40 yẹn káfí títí tí ó máa fi ti bí 115 110 115 130 ọ̀tọ̀láàdá wọ́pùtún kọ́dọ̀ ọ̀ní ká máa gbé láti 130 yẹn tó jẹ́ bá ní ìsì títí di bí áfírí kùsẹ̀jú márùn àbọ́ kùsẹ̀jú ká ní wọ́n dárúkọ ìṣẹ́jú márùn o ni pé ẹni tó bá fílò bí títí tàwà ń bí tó ń kí òun jẹ́ fókì yọ́ mọ̀ parí irun rẹ̀ bóyá ìṣẹ́jú mẹ́fà ìṣẹ́jú méje ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú márùn àbí ó wá kéré jù tí ó ti ẹ̀ rí gbogbo orin yẹ parí yóò rí raka kẹrì ní tẹ̀lúwà alẹ́sọ́lá alẹ́sọ́lá من أدرك ركعة من العصر قبل غروب قبل أن تغرب الشمس قبل ركعة العصر عند الله ركعة تقول ركعة كالكين nínú sọ̀látọ̀lá kóòrùn tó wọ̀ òdìbá fún láàbọ́dún sọ àdísì mọ́mọ̀ àlìyàn láàbọ́dún tó kí wọ́n tó dọ̀rúrọ̀ mẹ́tẹ̀ta àlẹ́kẹ̀ mílẹ̀ wọ́pí án tààtì ẹ̀lẹ́rọ̀kà in tó bá ti bẹ̀ẹ́ láyìí nínú àti kòkó orírákà àtẹ́kí onápẹ̀lú wọ́n tó dọ̀rúrọ̀ ìyókò bá èyí tó bá ti bẹ̀ẹ́ láyé ìkó oníraka kàtí ẹlòmí ilẹ̀ kí nínú ìṣẹ́jú kan mo bá alábáta pàdé ọkíraka méjì láàrin ìṣẹ́jú kan mi ilé ṣe láìláì ní ìṣòro kó máa ṣe ó sì kí tí rí tó máa nínà ṣùgbọ́n tó wá ṣe òun وني يا أخي تجد عني من هنا كيف تصلي ركعتين في ركعة في يعني في دقيقة وني يا أخي أليس التصبيح آه، ثلاث مرات سنة قلت نعم قال أنا سبحت الله بالركوع والسجود مرة واحدة وليس لقد تسبيح لنا سنة ìwé ó jẹ́ dandan bẹ̀ àtúntí mọ́bàtàn wà ìdá wọn ní dandan kó ní bóṣe ó ní bí rúkú wò sójú gbogbo gba ẹ̀hún tẹ̀sí ẹ̀yọ̀ ló ń bò lójà ń kàfá tí àwọn ti máa ń ṣe é ti pẹ́ torí àwọn mọ́ṣáláṣí abẹ́ kí rákà àtẹnu ní níbi ọmọ ti bẹ́ẹ̀ o ìwádìí lọ kí o lè dàmú mọ́ ẹ lọ abẹ́ kí ọ̀gí gbọ́tọ̀ fẹ́ àwọn mọ́ṣáláṣí wọ́n kù ṣe má gbúrò lèdè kí ìrísì bàbá jẹ́ àjẹ́jọ ìdélẹ̀ tí bá parí ìrùn ní ti kìtì ìlú bàbá tó máa ní wọ́n ti kìjì ẹ̀ ó sì sàlàyé nìtọ́ kàfátíà ó kàfátíà wò ní 25 seconds tí ilé kà tó tí èsì fara balẹ̀ náà ló dáa fún èèyàn tó ń gùn lọ́sán ẹjá padà sí dáa sí ń bọ̀ kí ẹ kírun lákòókò rẹ̀ kò ní tó tó ná pé in tó bá ṣẹ́kù fẹ́ láti láti rí àti kò ẹwà ara kò mẹ́tẹ̀ táì kankan tó bá ṣe kí ni o tó bá máa máa fi rán tí è jẹ pé mú kírì ní mo jẹ bẹ́ẹ̀ ní ìsìn tí è jẹ pé ó sùn tó wá fi ọ̀rọ̀ rẹ̀ ànẹ́bì tó láàrín ìsìnkà kó tó rù èyí tó mẹ́jọ mọ́bẹ̀ táwọn àfá àtọ́mọ́ ń sọ pé àbíká tún yẹn tẹ púpọ̀ àwọn ìmọ́nù mẹ́rẹ̀ náà lórí pé ẹni tó bá fi ràn lẹ̀ látara pé àkókòsùn kò ti gbà pé tí ò yẹn ṣe lọ máa lọ́wọ́ irú ẹni ìgbòlè fẹ́ nínú ẹ̀rí táwọn ń lò onígbàdàn sallallahu alaihi wasallam ní Khandaq tí wàhálà tó ní wọ́n pán tẹ́wàhálà dé tẹ́m̀pé nínú ogun tó ṣòro jáde òní pé kí ọ̀tá wá ká imẹ́lú ṣùgbọ́n tọ́lọ ń bá rẹ̀ lọ́wọ́ òun náà ló ṣe dìfẹ́ndì ra yìí wọ́n dá yí ṣùgbá ògbọ́nà tó lè lè mọ́lé ara ní àbí ará nú yí táwọn lọ àṣírí lórí nígbàtí wọ́n fẹ́ jagun ọ̀dọ̀ ìtò wà lẹ́mí ànẹ́bí kò lè pé káwọn má jáde lọ bá àwọn kò fà káwọn àníwé ìgbà wọn àwọn bá wọn jà láti lórí àwọn bá wọn fẹ̀mí sẹ́yìn bóyá wọ́n ṣe káńdà tó gbà ní ṣe nǹkan ìbára fẹ́ mọ̀ àlẹ́ ìgbóṣe gbé nǹkan owó wọlé àájàlẹ̀ lọ́wọ́ àwọn ṣùgbọ́n gbà náà táwọn èèyàn sọ̀rọ̀ anábì tàbá sì dónú ní ara wọn dìfẹ́ǹsì táwọn ẹni yóò mọ̀ ń pa wa ara ti ṣe ọ̀nà wọn lò ní nínú ẹ̀ ní kí wọ́n gbẹ́wò ráńdì kí ni o ráńdì màdínà pàápàá bí táwọn kèbèrè ti ń bọ̀ àwọn kèbèrè ọ̀járó ẹ̀yàn àmọ́ tí ó tẹ̀lé ẹni tó bá kú wọnú bẹ̀bẹ̀ yóò kù sí nígbà náà kò sí bọ́m̀bù kò sí gbogbo ẹ̀ ṣùgbọ́n àárò ibẹ̀ náà lọ kù tọ́mọ́ bá mùsùlùmí wá fi wọ́n lẹ̀ wọ́n àkọ́jú tí wọ́n gbà náà wọ́n lè wọ́n gòkè ti bẹ̀rẹ̀ sí ní náà síra wọn kó lè jẹ́ tí ó lè wá ó wá dí àwọn wọ́n anẹ́bẹ̀ tí ṣe pè fún wọn pé mọ́lá àwọn ọkùnbọ̀rọ̀ ọmọ náà ṣagalú na ṣọlá tí wọ́n rí ọ̀sán tàbí rẹ̀ sí lọ́wọ́ lọ́wọ́ wọ́n ti lajúlẹ̀ àwọn ya máa ń sọ pé anẹ́bí lẹ́yìn ìgbà tí magrib wá tún anẹ́bí wá tún asiri méjì kò tó kí magrib nínú ẹgbà wá ní òkí magrib ṣe tó àti ẹ̀ṣẹ̀

tẹ́bá ń bẹ̀rù ẹ̀fíhùn yẹn lórí bẹ́ẹ̀rin àwọn kèbèrè ò ní mọ̀nà